aláròye ọ̀rọ̀ ebi yìí ti kọjá àfaradà o Abubakar ló sọ bẹ́ẹ̀ olórí orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀ ajagunfẹ̀yìntì Absalam Abubakar ti ní ọ̀rọ̀ ebi tó ń pa àwọn aráàlú ti kọjá àfaradà báyìí ó wáá rọ ìjọba àpapọ̀ láti tètè wá nǹkan ṣe sí i kọ́rọ̀hún tó di wàhálà tí apá kò ní ká mọ́ ó ṣàlàyé pé ojoojúmọ́ làwọn aráàlú ń kígbe burúkú pé ebi ń pa àwọn ọ̀rọ̀ ebi náà sì ti fẹ́ kọjá àfaradà báyìí ọ̀pọ̀ aráàlú ni wọn kò lè jẹun lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ agbára káká lọ̀pọ̀ fi ń rọ́wọ́ kì í bọnu kò sépo pẹtiróòlù owó ọkọ̀ wọ́n gógó àwọn òbí kò lè rán àwọn ọmọ wọn lọ sí iléèwé mọ́ nítorí tí owó iléèwé náà gbówó lérí ju bó ṣe yẹ lọ ṣe ni àwọn aráàlú ń jẹ ìrora fún bí nǹkan kò ṣe rọgbọ láàrin ìlú báyìí ohun tá à ń bẹ àwọn alákòóso ìjọba orílẹ̀-èdè yìí fún ni pé kí wọ́n wá gbogbo ọ̀nà láti dín ìjìyà yìí kù láàrin ìlú láìpẹ́ kí ìjọba àpapọ̀ àwọn gómìnà ìpínlẹ̀ kọ̀ọ̀kan àtàwọn alága ìbílẹ̀ náà sa ipá wọn láti wá ojútùú sọ̀rọ̀ ibi tó ń gbalẹ̀ kankan láàrin ìlú báyìí ọjọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ kejìdínlógún oṣù kẹsàn-án ọdún yìí ló sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ lásìkò tó ń gba àwọn ẹgbẹ́ kan lálejò fún ti ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ tó wáyé láìpẹ́ yìí nílùú Minna ìpínlẹ̀ Niger Aláròyé gbọ́ pé àwọn ẹgbẹ́ kan tí wọ́n ń pè ní Campaign for Democracy and Human Rights èyí tí alhaji abdullahi muhammad ṣáájú ikọ̀ náà ni wọ́n lọ kí abdulsalam nílé rẹ̀ lọ́jọ́ wednesday ọ̀sẹ̀ yìí nínú ọ̀rọ̀ tó bá àwọn ẹgbẹ́ náà sọ ló ti ké sí ìjọba àpapọ̀ pé kí wọ́n tètè wá ojútùú sọ́rọ̀ èèyàn àti ebi tó gba ìlú kan lásìkò yìí ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé òun pàápàá wà lára ìgbìmọ̀ alábẹ́sẹ́kẹ́lé kan tó ń gba ìjọba nímọ̀ràn nípa bí wọ́n ṣe a ti gba ìjọba àpapọ̀ nímọ̀ràn pé fúnfún àwọn aráàlú lóúnjẹ ìyẹn palliative kì í ṣe ojútùú sí ọ̀rọ̀ ebi tó wà láàrin ìlú báyìí lára tá a gbà wọ́n nímọ̀ràn láti ṣe ni pé kí wọ́n lọ ra àwọn oúnjẹ wá láti ilẹ̀ òkèrè kí wọ́n máa tà lówó pọ́kú fáwọn aráàlú èyí yóò fún wọn láǹfààní láti ra ìwọ̀nba tágbára wọn bá ká ó wá kù sí ìjọba lọ́wọ́ láti gba àbá wa yẹ̀wò kí wọ́n sì mú lò adéwálé adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online ismail adéẹyọ ló kà á sétígbọ̀ọ́